الله من شرور أنفسنا ومن سيئات من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pá ni fún olúwa ọba wa tabaraka wa ta'ala àtọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam tíra tí a máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tún ni wọn náà ni tíra alwajizu fi fiqhi sunna àfáàtò sí àkójọ tíra náà ni dr abdulazim badawi àwọn nǹkan tí a ń kà lọ́wọ́ nínú tíra náà ni àwọn ìrun tí è sọ̀rọ̀ àyà sàlátù tàtàwọ̀ àwọn àrùn wọ̀nyí pọ̀ ìjá sí pé náàfílà ni wọ́n wọ̀nyí sí ọ̀rọ̀ àyà ibi ń kà lọ́wọ́ o náà ni ìrun wítìrì àsàlátù láìl àti ìrun wítìrì afá ti sàlàyé fún wa sẹ́yìn ìyíraka tí wítìrí yóò jẹ́ àwọn akéwù tí a máa ké ní orí ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ibi tí a ó ti bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí òun náà ni karahatu tarki qiyamul layl liman ihtadahu òun náà ni pé àbí sorry qada'u qiyamul layl mímọ̀ kìyàmù lẹ́ìlì padà ìrun tá a máa kí lóru ẹni tí ò bá rí kí lóru kó wá san padà nígbà là á san padà ibi tá a ti bẹ̀rẹ̀ ní òwúrọ̀ yìí nìyẹn ṣùgbọ́n àwọn fẹ́ ṣe àlékún àlàyé díẹ̀ lórí àwọn nǹkan tí a ṣàlàyé bí ta kà lọ́sẹ̀ tó kọjá àlàyé àkọ́kọ́ òun náà ni nígbà tá ka táǹkà ọ̀rọ̀ yìí ní àmì táǹkà tíra ẹ̀ lọ́sẹ̀ tó kọjá a kà nínú ẹ̀ táà fà sàlàyé wípé lórí wítìrì a máa ké àlùkùnúùtù wọ́n sàlàyé pé kùnúùtù méjì ló wà kùnúùtù nàwázìl àti kùnúùtù wẹ́tìrì kùnúùtù wẹ́tìrì àfà ti sàlàyé lórí ẹ̀ fún wa àwọn nǹkan táà ké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ kùnúùtù nàwázìl nínú tàwákà ní pé àfáà ní ààyè ṣe kùnútù nàwázìl lẹ́yìn ìrun kan káfìrùn kan sílẹ̀ yẹni pé gbogbo oorun wákàtí márààrún la máa ṣe kùnútù nàwázìl ní orí ẹ̀ so ló ìbéèrè wáyé lórí ẹ̀ bọ̀tún fẹ́ sàlàyé ni pé nọ́ọ̀sì míì wá tó sàlàyé pé ànábì máa ṣe kùnútù lórí magrib àti àṣùbà ààrí nínú ẹgbẹ̀wà albara bùnà azib anabi sallallahu alaihi wasallam máa ṣe alkunut lórí ìrun magrib àti ìrun àṣùbà nẹ́sì wà lórí ẹ̀ báyìí lẹ́yìn náà nẹ́sì míì wà tó sọ pé anabi máa ṣe lori lórí ìrun àṣùbà kabari ẹgbàwa sẹ́yìdùnà abu huraira àtàwọn ẹgbàwa mìíràn ṣe pé ààrí ààrí inú àwọn tírọwánu muslim kí wọ́n á ní àlàyé lórí ọ̀rọ̀ yìí a kà níjẹ̀ gbogbo oorun pátápátá ìrun wákàtí márààrún la máa ń ṣe alukunut àníṣe nìkan kádà kan sí àtúnwárí nẹ́ẹ̀sì míì tó lára bí máa ṣe ní ẹ̀yìn irun àṣùbà àti magrib nẹ́ẹ̀sì míì mú wáyé pé máa ṣe lẹ́yìn irun àṣùbà alákọ̀ọ́kọ́ máa yí pé èyí tí wọ́n ní máa ṣe lẹ́yìn irun àṣùbà yẹn kì í ṣe táwọn kan máa kò sí nọ́ọ̀sì tó hàn àmì tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ pé a dàmọ́ lẹ́yìn irun àṣùbà lẹ́yìn náà máa ṣe ní jẹ́ẹ́jẹ́ ni èyí tó sọ̀rọ̀ fáàrọ̀ yìí máa ṣe lẹ́yìn àṣùbà yẹn gan yóò máa ṣe sókè ní táwọn yóò sì máa ṣe ámì ìyẹn náà sì ni nígbà tó bá gbórí kúrò ní àròkù ní kése pé síwájú kó tó rùkù táwọn ṣe lórí pé a ah, kí ló dé tá a ti rí nọ́ọ̀sì yìí pé ṣe lẹ́yìn àṣùbà àti magrib lẹ́yìn àwọn àfáàlà ìtọ́sí náà ni pé wàlà Allah tí nǹkan bá ń ṣẹlẹ̀ in ti ń ṣẹlẹ̀ tá a fi ṣe kùnú òtúlé lórí ẹ̀ tí ń bá ń dínkù ìgbà yẹn ànábì wa máa dín àlùkùnú tù yẹn náà kù wàlà Allah bóyá gbà tí nǹkan yẹn dínkù ó dádúró lẹ́yìn ìṣe ní ẹ̀yìn àṣùbá àti magrib nìkan ìgbà tó tún dínkù ìṣe lẹ́yìn àṣùbá nìkan àlàyé tá fà ṣe lórí ọ̀rọ̀ eléyìí nìyẹn briefly ẹlẹ́ẹ̀kejì ó ní wípé kùnúùtù lùwítìrì sáàlẹ̀ká alùkùnúùtù míì yàtọ̀ sí nẹ́sì èyí tàrí nẹ́sì fún èyí tí kọ́ Sayyidina Hassan alámàdí ní ti manhajẹ́ títí dé ìparí yẹn so níjọ́ yẹn mú sàlàyé pé nẹ́sì wáyé pé èyàn lè ṣe àsàlátù àbí lórí àmì lónú ẹ̀ nínú Ramadan àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ but àfáàtọ́ kó àhísọ́rọ̀ muslim jọ wọ́n wá mú àwọn sígà méjì ní ìwà tí wọ́n fi sí adẹ́ salatul witr sígà méjì ni ó wà nínú àhísọ́rọ̀ muslim kéèsì inú hísọ́rọ̀ muslim nìkan ó wà nú àwọn tíra míì náà sígà méjèèjì kí wá lálàyé lórí ẹ̀ àlàyé tó àfáà sọ lórí ẹ̀ náà ni wípé tí rọmọdọ́n bá dá sí méjì tó bá di pé rọmọdán dá sí méjì yẹni pé tá a bẹ̀rẹ̀ rọmọdán tó bá dá sí méjì ìdá méjì ti gbẹ̀yìn rọmọdán yẹn a rí asaro sọ́dọ̀ àwọn salaf ipe wọn a máa ṣe sígà méjèèjì yẹn a rí nínú àhísùnul muslim tabalawo tíra kìyàmù rọmọdán títí Sheikh Albani rahmatullah tàbí kalawo bugiyatul mutasawwi a títí afa muhammad yàní ibn umar asalim albazmur àwọn náà sàlàyé lórí ẹ̀ nípa wípé síjà méjì tí afọ́ oníhìsùn muslim mú wá lẹ́yìn èyí tí anábì kọ́sẹ̀ ibn hassan yẹn gbàtà àwọn sálàfù máa tó wọ́n rí tírèsẹ̀ sí ọ̀dọ̀ imam tí anábì amin sorry tí sẹ́dùn umar yẹn ti ń kírun tarawih fún wọn yàni pé tí rọmọdọ́n bá dá sí méjì ìdánisí méjì wọn a tó máa ṣe àlékún lórí sígà tí anábì kọ́ sẹ́yìnà hasan yẹn kódà nígbà yẹn gan wọ́n ní nígbà míì gan nígbà yẹn gan wọ́n a máa ṣe lẹ́yìn ìgbà tí bá dìde kú lórí rùkú a máa ṣe tí ṣe yẹn làánà àwọn fún àwa mùsùlùmí lẹ́yìn náà wúdẹ̀ sí àsàlátù fún anábìwa muhammad sallallahu alaihi wa alihi wa salam eléyìí ni brief àlàyé lórí àwọn ìbéèrè tó jẹyọ ní ìjókòó tó kọjá so lówùrọ̀ yìí afá ní istihbabu salati rajul asari ah, kí àkọ́dọ́ ò kìyàmì láìlì òní àní mímọ̀ san kìyàmù láìlì padà ìrun tá a máa kí lóru ká san padà nígbàwò láwàá san padà an aisha ta radiyallahu anha qalat kana rasulullahi sallallahu alaihi wasallam idha fatatuhu salatu min al-layl min waja'i aw ghayrihi salla min an-nahari sintai asharata raka'a wọ́n gba látọ̀rọ̀ mama wa saida aisha radiyallahu anha wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wasallam jẹ́ni tó ṣe wípé tí ìrun kan bá bọ́ fún lóru nínú ìrun tí máa kí lóru ó wá bọ́ fún kò rí kí mi ń wájà è bóyá látara ìrora ìrora àárẹ̀ àìsàbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò rí ìròyìn kí ní òru àwògáìrì àbí nǹkan míì náà ló fà á tí ò fi rí kí sọ́lá mina nàhárí sèǹtẹ́ aṣárataraka yóò wá kírun rákà méjìlá lọ́sàn-án àmọ́ yìí pé èyí tó pọ̀jù tánàbí máa kí lóru òun náà ní rákà mọ́kànlá tí ò bá wá rí kí tó bá di lọ́sàn yóò wá kí méjìlá kò ní kí ní wítìrì má yóò wá kí ní ṣàfọ̀ì ọ̀sán tí wọ́n ń sọ̀rọ̀ níbí báyìí òun náà láti ìgbà tó tòrùn bá ti yọ síwájú kí àsìkò zórí ó tó tó wallahu alam ẹgbàwámi an من الليل أو عن شيء منه فقرأه ما بين صلاة الفجر وصلاة الظهر كتب له كأنما قرأه من الليل وقالت سيدنا عمر بن الخطاب wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kí kí àtọ́lọ́ ọlọ́run máa bá sọ báyìí ìpè mọ́nàmà and hezbihi ẹnikẹ́ni tó bá sùn tí ẹ pé kò lè ké àwọn ìpín tí máa ké nínú kùránì rẹ̀ ìtànkì ní hezbi òun ni juz'u mina shay tàbá hizb juz'u mina shay àmá hizb mẹ́yẹn wọ́n ma lò fún àwọn ìpín Qur'an al-Karim Qur'an al-Karim àmá tí túmọ̀ sí ní bíbáyìí náà ni pé ìrun tí yẹn ma kí lóru àmá ìpé tàbá ń kí Qur'an náà là máa kí so ituma ni tó wá kì ní ọ̀sán náà ni pé ẹni bá sùn tí ò lè ké ìpín tó yẹ kó ké nínú kùránì lóru àwòṣe ìmìnà àbí nǹkan kan nínú rẹ̀ fàkọ̀rá àgùnmọ̀ àbẹ́nà sọ̀láàtì wọ sọ̀láàtì zoro tó wá ké láàrin nǹkan tí bẹ ní àní nǹkan tí bẹ láàrin irun àṣùbà àti ìrun zoro kútùbà láhùn ká ànàmà kàrà owó láìl wọn so ìtumọ̀ rẹ̀ ní irun tí yẹn máa kílòrù àwọn àrí kílòrù èyàn wá kí padà láàrin àṣùbà sí àzòr yóò gba lára nígbà kó kì ní òru náà ni níwọ̀n gbà tó bá jẹ́ pé ó zòrí ìkàsí kejì ló mú tí ò fi rí kí ní òru yẹn so àárín àṣùbà àti zòrò níbi báyìí ìgbà tó dájú tánàbí máa kí òun náà ni nígbà tó òrùn bá ti jáde síwájú kó tó di pé àárí zawal àsìkò àzòrò òtò sòtí ẹ bá gbàgbé tí òrí ìrùn yẹn kí ló rà sòtú ẹ kó kí ni lọ́sẹ̀ tó kọjá a ṣàlàyé pé wọ́n rí traces àǹfààní ọ̀rọ̀ wáyé pé traces wà sọ́dọ̀ àwọn apá kan nínú àwọn sàádé nípa ẹgbẹ́ tí alifájúrù bá ti jáde síwájú kátó kásùbà wọn a máa kí wítìrì tó bá rí kí lóru àmọ́ àwọn afá ṣàlàyé pé wọ́n ń san padà ni wọ́n máa san padà ní kéésì pé wọ́n ń kì ní àsìkò rẹ̀ àmì ìtú da àdìfáwà náà ni pé tábà mọ̀ wípé kò ní bọ́ fún wa àárí kí òun náà ni pé ká ti kalẹ̀ ká ti lásìkò tí ànábì máa kí yẹn tó dẹ̀ tún ṣe àlàyé ẹ̀ fún wa yẹn ni pé tóòrò bá ti yọ síwájú kí àsìkò zóòrò tó tó. kẹ̀rẹ́ àtò tààrọ kìkìyàmù lẹ́yìn lèmọ̀nì ìsáàdàhù ẹni tó bá ti wá dún ní má kìyàmù lẹ́yìn ìmọ̀ akírun lóru makoro òní kó wá sí kalẹ̀ kéèyàn má kì í ma alákọ̀ọ́ kò yẹ kéèyàn wà kó mọ́ máa kírun lóru ẹni tí bá wá máa kì kó wá sí kalẹ̀ kó lóun òní kì ma makoro òní ń tà kọ́ ní àṣẹ kó ṣe bẹ́ẹ̀ an abdullahi bin amri bin al-as qala li rasulullahi sallallahu alayhi wa ya abdallah la takun mithla fulan kana yakumu al-layl fataraka qiyam al-layl wọ́n gbà látọ̀dọ̀ abdullahi ọmọ amúrù ọmọ al'as ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam sọ fún ìbáyìí pé ìrẹ́ abdullahi mọ́dà gẹ́gẹ́ bí lágbájá ó jẹ́ni tí máa kírun lóru tẹ́lẹ̀ wá sí kalẹ̀ kò kírun lóru mọ́ so ìtànàbí bá fi sọ fún wa pé kéèyàn má dàbí kéèyàn máa ṣe nǹkan tẹ́nìkan ń ṣe àṣẹ ká máa ṣe bẹ́ẹ̀ nǹkan tí ò bá mu so ẹni bá ti máa kíkì yá mú láì kò yẹ ká fi kalẹ̀ kéèyàn máa kó wá di pé kò ní kí mọ́ àyàfi tó yẹ pé ní ìdí tó pé ó kọ́ ni tí ò fi lè kí ni ó fà lóko fi nira mú ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà kò sì yẹ kí mùsùlùmí wà kó mọ̀ máa kéèkì yá bí ó sì wulẹ̀ àbó sì wulẹ̀ kó eléyìí ni ìparí ọ̀rọ̀ tí àfà ń sọ fún wa nípa àkìyàmù lẹ́yìn ń sọ̀rọ̀ nípa ni àwọn máa ṣe bá kí wítìrì tán pàápàá jùlọ ìmí ń bẹ tó ṣe pé ńgbà bá kírun tán tá a tán ni àfikáàrí wà ìmí ń bẹ tá a sálàyé tó ṣe pé bóyá tó láti àdúrà tàbá wo hisan muslim àtàwọn tíra tiramie á rí gbogbo àwọn àfikáàrí wọn ṣùgbọ́n ba salama tán ìmídìtì tẹ̀ bá sálámà lórí nínú súnà náà pé káwé subahana malik subahana malikili kudus ẹlẹ́ẹ̀kẹta àwọn agbóhùnsókè àfà gbólóhùn yẹn inṣàlá tábà lọ sínú hitun muslim àtàwọn tíra mi àbá gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí pàdé ìrun náfìlà tó kù tábà fẹ́ sàlàyé fún wa òun náà ni sọláàtù duha sọláàtù awàbíin òun náà ni náfìlà duha kí là ń duha òun náà ni ìrun yálẹ̀ta lédè yorùbá ìrun máa kí látìgbà tí oòrùn bá ti jáde tó ṣe pé àsìkò rẹ̀ wà títí tí ó fi di pé àsìkò zóòrù tó anábì wá ní sọlátù awwabin sọlátù duha yìí òun náà ni ìrun àwọn olùtẹ̀láṣẹ ọlọ́run àwọn àfáà ní awwabin ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tó yẹ pé wọ́n máa tẹ̀láṣẹ àwọn míì ní àròjò ìlàfà náà ni pé àwọn tí máa sẹ́rí tútù bá padà lọ sọ́dọ̀ ọlọ́run yẹn ni pé ìrun àwọn tí máa túbá lọ́sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala mashru'iyyatiha ṣẹ̀ríà bóò ni ṣẹ̀ríà ti wá sí ìrun yìí ní ẹ̀tọ́ fún wa yàní ìlẹ́tọ̀ bí ṣẹ̀ríà ti sí lẹ́tọ̀ an abi hurairata radiyallahu anhu qala awsani khalili sallallahu alaihi wasallam bi salasin bi siyami salatati ayyami fi kulli shahr wa raka'atay ad wa an ó tíra kọ́bla án anam wọ́n gba látọ̀dọ̀ sayyiduna abu hurairah radiyallahu anhu ó ní ààyò mi ìyẹn ànábì ní rí fẹ́ sí ẹ ọ̀rẹ́ mi ó fún mi ní mara àwọn àmàrà wo ni nǹkan mẹ́ta ànábì fún mi ní mara alákọ̀ọ́kọ́ mbẹ̀ bí siyami salasati ayyami fi kulli shahari kí máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta láàrin gbogbo oṣù so súnà ni kí máa gbààwẹ̀ ọjọ́ mẹ́ta mẹ́ta láàrin oṣù ìgbà tó dáàjù tí ẹ lè máa gbà náà ni pé kí yìí máa gbà ní àwọn ọjọ́ funfun ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ kẹẹ̀ẹ́dógún tó bá sì wùyàn kí yìí sáti gba mẹ́ta láàrin oṣù tó bá wù ó lè gbẹyọ kan ní mẹ́wàá àkọ́kọ́ kó gbẹyọ kan ní mẹ́wàá ẹ̀kejì kó gbẹyọ kan ní mẹ́wàá ẹ̀kẹta àbí kó ságbàwẹ̀ mẹ́ta láàrin oṣù gbogbo tí bá ṣe ń bẹ̀ oṣù déédéé àmọ́ tí yẹn bá lè mú àwọn ọjọ́ funfun yẹn láti máa fi gbàwẹ̀ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá àtọjọ́ kẹẹ̀ẹ́dógún eléyìí fi dáa jùlọ nínú nǹkan kejì tanabi sai mana to fún sayyidina abu hurairah ni mana oni ani raka'atay ad-duha kuma kiraka méjì lásìkò duha yani pé ìkírun duha anabi fún sayyidina abu hurairah ni ìmọ̀ràn rẹ̀ wa an utira qabla an anam ìmọ̀ràn kẹta oni ani ke ma kí wutiri síwájú kí n tó sùn àti sọ sẹ́yìn wí pé wutiri ìgbà tó dájú oni ani ke yo kini ìgbẹ̀yìn òru yani pé kalfajiro tó jáde ṣùgbọ́n kò sábò níbẹ̀ yẹn lè kí lálẹ́ kí ó tó sùn pàápàá jùlọ ẹni tó bá mọ̀ yìí pé òun ò lè jí ní òru ò ní jí ní àòru àwọn afáà sàlàyé kí ló dé dáná bí fìní kí sẹ́dínà Abu Huraira kó máa kí wítìrẹ́ ẹ̀ ní alẹ́ kó tó sùn wọ́n ní keko lati ha ó jẹ́ ní túnṣe pé ó máa ó ṣe é ṣe kí ẹ pé kò ní lè jíròrò láti kí àwítìrí yẹn so lànàbì fún wa sọ fún pé kó máa kì ní alẹ́ kó tó sùn kò jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ẹni tọ́lọ́run ṣe wáyù sí ni ọlọ́run máa fi nǹkan tó bá fẹ́ ma ànábì sallallahu alaihi wasallam fadluha ọlá tí wọ́n ń bẹ fún ìrun duha yìí an abi dharri qala qala rasulullahi sallallahu alaihi wasallam yusbihu ala kullin sulama sulama min ahadikum sadaqa fa kullu tasbihati sadaqa wa kullu tahmidati sadaqa wa kullu tahlilati sadaqa wa kullu takbirati sadaqa wa amr bil ma'rufi sadaqa wa nahyu anil munkar sadaqa wa yujzigu min zalika raka'atan yarka'uhuma min ad-duha wọ́n gbara to sayyidina abu dharri wọ́n ní òjíṣẹ́ Ọlọ́hun sallallahu alaihi wasallam sọ pé gbogbo oríkè kọ̀ọ̀kan lára ọmọ ènìyàn ló ní sọ́dáka àbí ní máa jí pẹ̀lú sọ́dáka ó ní yusbihu ala kulli ahadikum ala kulli sulama min ahadikum sọ́dáka náà ní pé gbogbo oríkè kọ̀ọ̀kan lára ọmọ ènìyàn náà ní máa dìde ní máa jí pẹ̀lú sọ́dáka anabi wa kullu tasbihati sọ́dáka gbogbo subhanallah tẹ́ bá ṣe sọ́dáka ni wa kullu tahmidati sadaqa lẹ́nu gbogbo alhamdulilah tẹ́ bá ń ṣe sadaqa ni wa kullu tahlilati sadaqa bẹ́ẹ̀ gbogbo la ilaha illallah tẹ́ bá ń ṣe sadaqa ni fún yín wa kullu takbirati sadaqa gbogbo aláhu akbar tẹ́ bá ń ṣe sadaqa ni wa amru bil ma'rufi sadaqa ìmá pàṣẹ dáadáa sadaqa ni fún ni wa nahyu anil munkar sadaqa bẹ́ẹ̀ kéèyàn máa kọ̀ wà bàjẹ́ sadaqa ni. ويجزئ من ذلك ركعتان يركعهما من الضحى ìtí ó wà tó tó fún gbogbo eléyìí òun náà ní rákà méjì kan téèyàn kí lásìkò dùhà so gbogbo tá a kà sókè jẹ sọdáka yìí tí ẹ bá lè gbìyànjú tó kírun rákà méjì lásìkò dùhà ó ti gbogbo eléyìí àmọ́ gbogbo adadu raka'atuha òǹkà iye ìrun tá a máa kí lásìkò duha mélòó ni ìrun tá a máa kí lásìkò duha a ó a, gbogbo àwọn àdísì méjì méjì a kà sókè yìí ó rẹ̀ títẹ̀ lórí rákà méjì àmì àṣẹ́dínà Abu Hurairah ọlábíkọ́ aláṣẹ́kọ́ mọ́kí rákà méjì àdísì àkàgbẹ̀yìn náà ó sọ lórí rákà méjì mélòó wá ni rákà tó jẹ́ súnà tí yẹn lè kí ni mélòó ni èyí tó kéré nílẹ̀ mélòó ló pọ̀ jù nínú ẹ̀ àfáà ní akọlù ha ìfìnàtàní èyí tó kéré jù téèyàn máa kí ní ìrun duha òun náà ní kó jẹ́ rákà méjì lima sábàkà mílẹ̀ àdìs pẹ̀lú nǹkan tó ti síwájú nínú àwọn àdìs àti kàsókè yìí wà àkàrò ha sàmáàni èyí tó wá pọ̀jù nínú ẹ̀ òun náà ní rákà mẹ́jọ kí ló fà an umu hani annanabiya sallallahu alaihi wasallam yawma fatihi makka iktasala fi baytiha fasọ́lá samani rakaat wọ́n gbà látọ̀dọ̀ umu hani wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hù aléhi wa ali wasalam ní ọdún tó ṣe fatihu makka ní ọdún kẹjọ tó ṣe hijira lẹ́yìn ọdún kẹjọ tó ṣe hijira lọ sí madina yẹn tó wá ṣe fatihu makka sẹ́yìdá umu sọ wípé anabi wẹ̀ nínú ilé rẹ̀ lẹ́yìn náà ó wá kírun rákà mẹ́jọ rákà mẹ́jọ lókì ó kírun yìí lásìkò duha do awon afa soro pupo awon mi so yi pe ah irun yen o wa special ni fun irin ajo abi fasi tana bi se amo sele atika tokolo afa so na ni pe irun duha na ni asko duha ni anabiki lori nasi tokolo kwa afa bi so wi pe irun duha o ko bi na ni raka mejo amo kereju o na ni raka meji tí ànábì fún sẹ́yìdìnà Abu Hurairah ní ìmọ̀ràn rẹ̀ èyàn lè kí méjì ó lè kí mẹ́rin ó lè kí mẹ́fà àmọ́ àǹfààní ó pọ̀ jù náà ní jẹ́ àmẹ́jọ wallahu a'lam afdalu awqatiha àsìkò tó lọ́lá jù tí ẹ máa kí ìrun ha yẹn àsìkò ló lọ́lá jù àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ látìgbà tó ti jáde àmúláwọn àsìkò tó lọ́lá anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní anzaidi bunu arkam qala kharaja nabiyyu sallallahu alayhi wa sallam ala ahli quba wa hum yusalluna duha faqala salatul awwabin idha ramadat al-fisal min ad-duha sayyidina zaid ibn arkam wani anabi sallallahu alayhi wa alihi wa sallam ó jáde níjọ́ kan wá lọ bá àwọn ará Kùbá àyè kan bẹ tán pè ní Kuba mọ́sálásí wọn bẹ pè ní masjidu Kuba mọ́sálásí ni mọ́sálásí àkọ́kọ́ tánàbí kọ́kọ́ tó ṣe lọ sí Madina kótó di pé ó kọ́ mọ́sálásí títí ẹ̀ tán pè ní masjidu Nabi síbi tó wà nísìn mọ́sálásí relocate tó ti mú síbi mọ́sálásí tán pè ní masjidu Nabi tó sì ń Kuba yìí náà láti lọ kírun níbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kódà rẹ́bí sàlàyé nípa pé tó bá nínú ilé rẹ̀ tó wá lọ sí mọ́sálásí kò báyìí láti lọ yan náfìlà rẹ́bí sàlàyé irú ládá tí ó máa zẹ̀sùn nílẹ̀ náà yóò gba ládá bí ìgbà kú umara ni àbí nǹkan tí ó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mọ́sálásí wá jáde ló wá lọ báwọn ará Kùbá nígbà tí ó débẹ̀ ìzà rọmọdá tìlìfìsọ́ọ̀lù anábì wá ní irun awàbíìn yẹni pé irun duha amátùmá awàbíìn táwọn afáàfin náà ni pé awàbí náà ni pé alùmọ̀tẹ́ olùtẹ̀láṣẹ ọlọ́run irun àwọn olùtẹ̀láṣẹ àwọn míì ní àròjé àròjó ilẹ̀ àtọ́ à náà ni pé ẹni tó sẹ́rí padà etí ń wù ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ó wá sẹ́rí tutuba bá ń tẹ̀láṣẹ ẹ̀tọ́lọ́run yẹni pé irun wọn o àmọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé irun duha ìdá rọmọdá tìlìfìsọ́ọ̀lù òun náà ni wípé nígbà tó bá di wípé yẹ̀pẹ̀ bá ń gbóná mọ́ ọmọ ràkúnmí tábà ní arọmọbọ ìtumọ̀ arọmọbọ òun náà ni arọmù yẹ̀pẹ̀ ó wá ní rọmọdọ ó mú wá ní sílù níbẹ̀ yẹn so àwọn afáà wá ní ìdàṣàdàt hararataha ìtumọ̀ rẹ̀ náà ni pé nígbà tí ìgbóná yẹ̀pẹ̀ yẹn ti bá ń lágbára alfisọ́ọ̀l tó ń pè ní fisọ́ọ̀l òun náà ni pé ṣègáàrí bin àwòlá àlẹ́bì eh, ọmọ kékeré ràkúnmí àwọn fáni èyí tí ò tí ẹ̀ sí ìpé ọdún kan so ọmọ kékeré ràkúnmí tí ò tí lé agbára tí ẹ̀pẹ̀ bá ti ń gbóná díẹ̀ díẹ̀ yóò máa jó ní ara so ìtumọ̀ rẹ̀ ni pé irun duha o ìgbà tó lọ́lá jù òun náà ni pé nígbà tí òòrùn bá ti yọ dáadáa tó ti pé yẹ̀pẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀mù tí yẹ̀pẹ̀ ti ń gbóná ẹ̀ẹ́dì tóòrùn bá ṣẹ̀ṣẹ̀ yọ bí aago méje aago méje ààbọ̀ nǹkan kan báyẹn oorun yẹn kò ní ti máa ní effect kò ní ti máa reflect lára tó bí aago mọ́kànlá nǹkan kan i pé ìgbóná òyìnbó yẹn gan yóò ti máa di pé yẹn ń gbóná so irú tí bá lè kó máa bí aago nǹkan kan yẹn ó fi lọ́lá jùlọ kò sígbà tá a lè kì bá ti jáde a lè kì gbà tó lọ́lá jù òun wallahu a'lam so náfílà tó tẹ̀lé òun náà ni as-salatu uqayba at-tuhur èyí tá ń pè ní sunnatul wudu irun tí a máa kí ní ẹsẹ̀kẹsẹ̀ tá bá ti sàlọ̀ látán àbí tá bá ti sàlọ̀ látán irun sunnatul wudu sunna ti ń bẹ fún àlùwàlá عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لبلال عند صلاة الصبح يا بلال أخبرني بأرجى عمل عملته في الإسلام فإني سميت دفا عليك بين يدي في الجنة قال ما عملت أملا أرجى عندي أني لم أتطهر طهورا في ساعة من الليل أو نهار illa salaitu bidhalika tuhur ma kutiba li an usalli wọ́n gbà látọ̀rọ̀ sayyidina abu hurairah radiyallahu anhu òní dájúdájú anabi sallallahu alayhi wa sallam sọ fún sayyidina bilal báyìí pé wọ́n kírun àsùbá àtàní anabi bá ní yá bilal ìrẹ́ bilal akhbirni bi arja amalan amiltahu fil islam fún mi níròyìn sọ fún mi iṣẹ́ tó yẹ pé ọ̀rẹ́ wípé ah iṣẹ́ tó tó tẹ́ pé ó tẹ̀wọ̀n jù tó nínú Islam iṣẹ́ wo lọ rò ṣe tó tẹ̀wọ̀n jù tó rí nínú Islam fún mi níròyìn nípa rẹ̀ torí pé fa inni sami'tu torí pé èmi ń gbọ́ kíkalẹ̀ bàtà níwájú mi nínú ń gbọ́ kalẹ̀ bàtà níwájú mi nínú iṣẹ́ tó báyẹn pé ma amiltu amalan arja indi ah mi ò ṣiṣẹ́ kan iṣẹ́ rẹ̀ kan tó tẹ̀wọ̀n jù lọ́dọ̀ ti tèmi o ju wípé anni lam atasahar tuhuran fi sa'ati min al-layl aw nahari illa salaitu bi dhalika tuhur ma kutiba li an usalli ona ni pé èmi ò salu alakari àbí in ṣe mara kan kan lóru ni àbí lọ́sàn ìmára yẹn àyàfi kí n fi kí irun kan jẹ́ pé ó rọrùn fún mi irun kan tí wọ́n kà kọ́ọ́lẹ̀ rẹ̀ fún mi kí n kí yẹn ni pé yóò fi kí náà sílà mi ò sàlù alákànrí lóru ni àbí lọ́sàn-án ni àlùwàlá yẹn àbí ìmọ̀ràn yẹn àyàfi kí n fi kí irun so irun yìí làwọn afáà ń pè ní sunnatul wudu so inṣáàlá gbogbo ẹni tó bá ti jásí pé gbogbo ìgbà tó náà bá sàlù àlà fẹ́ pé àlùwàlá yẹn ní gbogbo àsìkò tí yẹn bá sàlù àlà kò sígbà tí yẹn sàlù àlà tí yẹn ò lè fi kírun yàní àmì tí yóò ní ti yànnà fílà irú àlùwàlá irú òun náà bẹ́ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́ subhanahu wa ta'ala yóò ní irú opportunity tí Sayyiduna Abu Hurairah ní so níta fẹ́ sàlàyé náà ni pé nínú àwọn ìrún náà fílà téèyàn máa kí òun náà ni àsúnnátó alùwòdó ní ìparí ní òwúrọ̀ yìí tó ni sọlátò sọlátò ni tá táà máa fi wá ẹ̀sà nǹkan tá a bá fẹ́ dáwọ́lé lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala salatul istikhara ànábì ló ṣe àlàyé ẹ̀ fún wa láti máa kí tá a bá fẹ́ dáwọ́lé nǹkan èèyàn fẹ́ rìnrìn àjò èèyàn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kan ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ lọ́kọ ó fẹ́ bẹ̀rẹ̀ òwò ṣíṣe gbogbo tí ẹ̀ máa fẹ́ ṣe súnà ni fún gbogbo mùsùlùmí láti kí ìrun tá à ń pè ní salatul istikhara mùsùlùmí lọ yẹlẹ̀ wò ayélọlé babaláwo àbáwọn àlùfáà àti à ẹ̀bá wo nǹkan ìwò ń fẹ́ rírà jù sọ́nà dáa ó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan tó dáa àà níta a máa ṣe ní kákí sọ̀lá tó lè ṣèkára bóòlù àti wá máa kì àfáàní yusahabu li kulli man hamma bi amrin an yastakhira Allah ta'ala fi sunna ni fún gbogbo ẹni tó bá gbèrò láti ṣe nǹkan kan láti dáwọ́lé nǹkan kan kó wá ṣe kíni kó wá ẹ̀sà lọ́dọ̀ Ọlọ́run lórí nǹkan tó fẹ́ ṣe yẹn kama jaa fi hadha alhadith gẹ́gẹ́ bó ṣe wá lábẹ́ hadith afẹ́ka yìí an jabir qal wọ́n gbà látọ̀rọ̀ jabir ó sọ báyìí pé kana nabiyyu sallallahu alaihi wasallam yu'allimuna al-istikhara fil umuri kulliha ka surati min al-qur'an anabi jẹ́ni tí máa kọ́ wa ní istikhara níbi gbogbo nǹkan pátápátá bí ṣe máa kọ́ wa sura nínú qur'an al-karim yẹni anabi máa kọ́ àwọn sàábé ní istikhara bá ṣe kí istikhara bí ṣe máa kọ́ wọn ní qur'an anabi máa sọ yìí pé ìdá hànà ahadukum bil amr tẹnìkan nù yín bá gbèrò láti ṣe àlámàrí kan fàlẹ̀yáraka raka àtẹ́ni mingẹ́rì fàrìbà kó wá kírun raka méjì tí é ṣe rún ọ̀ràn àyàn yẹni pé sọlátò lè ṣèkára kìí ṣe rún ọ̀ràn ni àmọ́ gbàtàkì ní gbogbo gbàtà bá ti yin lè yẹn sílà tí é ṣe pé rún ọ̀ràn àyàn ni a wá kírun raka méjì súnmọ́ yẹ̀kó lẹ́ngbọ́n bá kírun raka méjì yẹn tán yóò wá sọ báyìí pé aláhùnmá ìrọ̀lọ́wọ́ bá mi ò ìní àtàkìrò kàbí ilimi èmi o mò ń wá ẹ̀sà lọ́dọ̀ rẹ mò ń fún ẹ ní ẹ̀sà pẹ̀lú ìmọ̀ rẹ ìtí mo fẹ́ dáwọ́lé yìí bá ń sa ẹ̀sà èyí tó dáa nínú ẹ̀ pẹ̀lú ìmọ̀ rẹ torí pọ́lọ̀ ọ̀nà tó ní màjìnà wà á sàkérò ka bí kodoratika lẹ́yìn náà mò ń dẹ̀ ń wá kíìrì ọlọ́run nípa kádàrá rẹ̀ wọ́n náà ní ọba alágbára láti nǹkan yìí fún mi kọ́ bá ń pinnu nǹkan wa as'aluka min fadlika al-azim lẹ́nà mú ń tọrọ lọ́rẹ̀ nínú ọlá rẹ̀ tó tóbi jùlọ fa innaka takdiru wala aqdir torí pé èrè ọlọ́ọ̀bá náà lọ́ba tó lágbára lọ níkápá mi ò níkápá wa ta'lam wala a'lam èrè ọlọ́ba tó nímà èmi ò nímà wa anta allamul ghuyub èrè náà lọ́ba tó nímà jùlọ nípa nǹkan tó pamọ́ Allahumma èrè ọlọ́ọ̀bá mi ò in kunta ta'lam anna hadha al-amra khairun li fi dini wa ma'ashi wa akibati amri tó bá mọ̀ pé alamari tí mo fẹ́ dáwọ́lé oore ló jẹ́ fún mi nípa ẹsẹ̀ mi ẹ̀sìn mi oore ló jẹ́ fún mi fi dini nínú ẹ̀sìn mi wa ma'ashi àti semi mi ìgbésí ayé mi wa akibati amri àti àti bota alamari yani pé ìgbẹ̀yìn alamari mi tó bá mọ̀ pé oore ló wà ńbẹ̀ fún mi aw qala tó bá wuyan abu so ba ye pé fi ájìlì amúrí wà ájìlì yìí wọ́n pe ní bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ mi àti nígbẹ̀yìn rẹ̀ èyíkéyìí tí bá wí mẹ́ tó bá wí tàlá kọ̀kọ́ yẹn pé ti ájìlì amúrí wà ájìlì ní bẹ̀rẹ̀ àlámàrí mi ni àbí nígbẹ̀yìn rẹ̀ fàkìtìrìhù ọlọ́run wá kádà rẹ̀ fún mi jẹ́ kó ṣe wà àmọ́ wà tààlà ipi mo fẹ́ dáwọ́lé sharru li fi aburú ló jẹ́ fún mi níbi ẹ̀sìn mi wà máa ṣe àtìsẹ̀mí mi ìgbésí ayé mi wà á kí bá tó amòrì àti ìgbẹ̀yìn alámàrí mi àwọ̀kọ́lá sí àájìlẹ̀ amòrì wà àájìlẹ̀ yìí àbí ó sọ wípé níbi ní ìbẹ̀rẹ̀ alámàrí mi àti ìgbẹ̀yìn rẹ̀ tọ́bátọ́ bá máa tó aburú ló wà ń bẹ̀ fún mi fàṣẹ̀rífò àní wà á gbé alámàrí kúrò fún mi ká kúrò fún mi wàṣẹ̀rífò ní àníhù wà á gbé mi náà kúrò fún alámàrí wàbdúró lè yàlẹ̀ káyìrá àìsàn kàánà wá kádàrà oore míì fún mi bá ń kádàrà oore míì fún mi pé gbogbo oore míì fún mi ní gbogbo ibi tó bá wà tó mọ̀rọ̀ dín ní ibì yìí lẹ́yìn náà kọ́ wá yọ́nú sí mi kọ́ yọ́nú sí fún mi àfáàní wàyùsá ní àjàdàwò níbẹ̀ yẹn yóò wá dákọ̀ bùkátà rẹ̀ tó bá yẹ pé mọ́tò ló fẹ́ rà mọ́tò tó ń fẹ́ yìí lẹ́yìn gbà tó bá ṣùgbọ́n àdúrà yẹn tán àmọ́ nẹ́fìsì míì wà tó fẹ́ yí pé kí bá ń kà á lọ nígbà tó bá débi Allahumma in kunta ta'lam anna hadha al-amra khairun li fi dini wa ma'ashi wa akibatu amri níbẹ̀ yẹn yóò dákọ̀ àlámàrí tí ó fẹ́ sí ẹ̀ lẹ́yìn náà sábà fẹ́ ṣe àkíyèsí gbólóhùn kan wá ní méjì níbẹ̀ níbi tó ti ní in kunta ta'lam anna hadha al-amru khairun li fi dini wa ma'ashi wa akibatu amri èyàn lè wí yẹn kó wá dákọ̀ àlámàrí yẹn tábà ti wí eléyẹn ní sọ pé fi ajil amri wa ajilihi tàbá sì wí sí ágìl amórí wa yìí ti alákọ̀ọ́kọ́ yẹn lẹ́yìn náà àdúrà yìí ìgbàwo làásì ìgbàwo làásì àwọn afáàmì máa sọ pé ká sí lẹ́yìn àtàyà ká tó sálámà àmọ́ kò sí nẹ́fì kankan tó ní ká sí lẹ́yìn àwọn afáà wa sàlàyé pé pẹ̀lú bí yìí ṣe gan ó túmọ̀ sí pé lẹ́yìn gbàtà bá sálámà tán lẹ́yìn àdúrà yìí torí pé ànábì ní sallallahu alayhi wa alihi wa sallam ó ní kéèyàn ó ya àmì kó ó ní tẹ́nìkan nù tó bá gbèrò láti ṣe nǹkan kan kó wá kírun rákà méjì tó bá kírun ó ní tí èsì yìí ó ní lẹ́yìn náà wá sọ so téèyàn bá wà lórí àtayá kò tí ì kírun tán ó dìbò bá sálámà kó tó kó kírun tó ní ànábì mà yẹn pé lẹ́yìn kírun yẹn òun náà ní pé mọ̀tàbá sálámà lórí rákà méjì tá a kí yẹn nígbà yẹn láwa fi àdúrà yẹn kété lẹ́yìn àtàrà tó àárí báwọn afá mi sọ pé lẹ́yìn àtàrà bọ̀tẹ̀ èyí tó dáa jù náà ní pé ká sálámà tán síwájú ká tó ṣe àdúrà yẹn so eléyìí ni nǹkan tí mùsùlùmí máa ṣe tàbá ti fẹ́ dáwọ́lé ìpè gbogbo tí ẹ̀ máa fẹ́ dáwọ́lé àtà àti ẹ̀ máa fẹ́ rìnrìn lẹ́yìn náà gbogbo tí ẹ̀ bá dáwọ́lé yẹn ọlọ́run subhanahu wa ta'ala yóò wá jẹ́ kó já sí pé oore ni yóò já sí tí ò bá sì ní jẹ́ oore ọlọ́run mọ̀ bí ó ṣe ka kúrò fún ẹni lẹ́yìn náà kò sí pé tí ẹ̀ bá wá ṣe istikhara yẹn torí bá wà ń bẹ̀ yóò wá rí sáìn kan ìpè ah, bóyá tó bá sùn yóò lálàá àbí yóò rí kinní kan funfun àbí nǹkan àhà ànábì ò sàlàyé ẹ̀ fún wa àti gbọ́lẹ́ náà wọn sàbẹ́ pé a rí sáìn kankan táàsì mọ̀ pọ́rọ̀ yìí dáa àbí ò dáa tí ẹ̀ bá ṣe istikhara nítorí fẹ́ ṣe yẹn pẹ̀lú yóò dáwọ́lé yóò máa ṣe lọ ni tọlọba ma máa kó orí yóò jẹ́ kó ṣeéṣe tí ò bá sì sọrí ọlọ́mọ bí ò sì ní jẹ́ kó ṣeéṣe so tí máa wá ń nǹkan tọ́lọ̀ bá ní kó ṣeéṣe òun wa ń ni tí ò bá sì ṣeéṣe kò ní jẹ́ yóò ìgbà bóyá ọlọ́mọ àti kò sí orí ni ò fi jẹ́ kó ṣeéṣe lẹ́yìn náà nínú àlàyé lórí ni pé èèyàn ní nǹkan méjì níwájú kan ó fẹ́

ọlọ́mọ́sá àtẹnúọ̀rùn fún láti tẹ̀lé súnà tànàbí Muhammad sallallahu alaihi wa sallam lórí gbogbo nǹkan tí a bá fẹ́ ṣe ibi tá ti dúró láàárọ̀ yìí ni insha Allah assalamu alaikum wa rahmatullahi wa lè ṣe lórí rẹ̀ àbí kéèyàn tó dáwọ́ lé kan ṣé àdúrà yìí ti fara náà ó là ń kó sara yìí náà ni pé lẹ́yìn ìgbà tí yẹn bá sálámà tán àbí tí yẹn. Ah. ok ok àwọn àfa wọn ṣàlàyé lórí ẹ nípa wípé èèyàn èèyàn yẹn náfìlà tó yẹ pé bóyá náfìlà mọ́tòlá náfìlà tó yẹ pé náfìlà kẹsẹ̀ pé bóyá ó láníyàn ayé tẹ̀ kára èyí tó dáa jù náà ní pínkì yòó náfìlà yìí ti hara bọ́ àwọn afáà sàlàyé pé tí ẹ̀ bá yẹn náfìlà tó kó kàn yẹn náfìlà ní jẹ́ pé náfìlà ní kì í sọ̀rọ̀ yàn wọ́n ló lè kí àdúrà yìí ti hara yẹn yẹn náà àwọn afáà sàlàyé ọ̀fun àmì èyí tó dáa jù òun náà ní pé lásìkò bí lásìkò yìí nísìn èyàn lè yẹn náfìlà òun ti jáde ó wá yẹn násìlà pẹ̀lú àníyàn sàlátọ̀ lè ṣe kára ó wá kí àdúrà lẹ́yìn ìgbà tó rùn bá yọ kó tó jáde ó kàn wá àyàn ló wá kí àdúrà ìsèkára ẹ lẹ́yìn rẹ̀ náà ẹ̀mọ̀ pé kò láníyàn ìsèkára ó kàn yẹn náfìlà méjì ni àwọn afáà ló lè sí bẹ́ẹ̀ náà ìmọ̀ pé àwọn béèrè yìí so ẹni tí ẹ̀ bá yàn lásìkò wọn ló lè kí àdúrà rẹ̀ ànábì ni náfìlà ni tí èé ṣe run ọ̀ràn ó dà gẹ́gẹ́ wọ bóyá èèyàn wá wọ mọ́sálásí kò tí kí rakàtà alfajiri nílé ó wá dé mọ́sálásí ó kà láti lọ́bá kí rakàtà alfajiri lọ́bá jẹ́ òjòkó ẹ̀mọ̀kọ́ kò jíta kẹ́ẹ̀sì táyà sí mọ́jìdì ó ti kírun kó tó jókòó mọ́fún àmẹ́ni bá ti kí táyà sí mọ́jìdì nílé àmì sọ́rì ó ti kí rakàtà alfajiri nílé ohun tó bá dé mọ́sálásí táyà sí mọ́jìdì ní àyókì wallahu a'lam tí ẹ̀ bá ti ń tàbí ọjà bí epo tí ẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ó tún kọ́ ló tún ra jà bẹ́ẹ̀ ó tún ti dáadáa bẹ́ẹ̀ Ìkí ṣe bíṣẹ́sì ẹ̀rọ, tòtí bíṣẹ́sì ẹ̀ ti ṣe dáadáa. Ah, èmi ò rí nǹkankan, èyí ìtàbá Mọ́hámẹ̀ ní pé kó máa ṣàdúà, kó máa ṣàdúà. Èyàn ti bẹ̀rẹ̀, ká tó bẹ̀rẹ̀ nǹkankan láàmà ṣe ìsìkára, àti wá bẹ̀rẹ̀, bíṣẹ́sì ẹ̀ ti ń lọ, a ma sàdúrà ní kò bùkátà ká tó ma ṣe ìsìkára lórí eléyìí mọ́tò ráàrí nẹ́sì kẹkẹtọ́ ní ká kọ̀ sí di ó lè tì ní pé ìsìkára yẹn

tó ayé pé ọlọ́run tí wọ́n fi progress sí ọwọ́ nǹkan so àdúrà ní káàkà máa fi kọlù sí inshallah wallahu a'lam wa alaikumus salam ní àbá àdúgbò ẹni olùsùn ìbájú pé pé bílẹ̀ àti. Ẹ̀jẹ̀ kí wọ́n rẹ̀. Bàbá kí sóbì ìtàn ok tẹ́pẹ́ eh. láti lè rí ẹ̀rí rẹ̀. olùsù tí wọ́n kí lẹ́yìn àṣùbà wọ́n láwọn rí pé ní last week nínú tíra wípé àfa ní kùnúùtù yẹn. ìbẹ́ẹ̀ eh, ni eh, akalọ́sọ̀ àfa sọ pé bídíà ni bídíà ni kí lẹ́yìn ìrun fájìrì. mọ̀mọ́ ìtàn bẹ̀rẹ̀ ni pé. bùlá ti rí àrí gúrúùtù fàjírà rí. wọ́n ní nínú ok ok ok lẹ́yìn ìran àṣùbà àwọn màlìkíyà àwọn lọ lórí wípé lórí gbogbo ìran àṣùbà èyí ó máa kí àlùkùnúùtù jẹ́ẹ́jẹ́ díẹ̀díẹ̀ wọ́n dẹ̀ ní sígà pàtó wọ́n fi máa tán máa ń kí aláàmọ̀ kẹ́lẹ́ kan ìmínà ha sórí sílà mú ti gbàgbé nìsín so now àfa wa sọ wípé bídà ni wọ́n dẹ̀ sọ̀làyé pé tó bá ṣe pé ànábì bá máa ṣe ni àníwáàtì lọ́dọ̀ àwọn sàádé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo wá sọ láàárọ̀ yìí pé arínẹ́sì tó sọ wípé ànábì máa kí àlùkùnú jù lẹ́yìn mọ́gírì àti àṣùbà lẹ́yìn náà ìyí máa lori lórí àṣùbá àrí nọ́ọ̀sì tó sọ gbogbo eléyìí ni èyí tí alákọ̀ọ́kọ́ yẹn sayyidina àbúnà azib ló imam musul ló gbà nípa pàánù yìí máa kírun lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì yẹn sayyidina Abu ló sọ bẹ́ẹ̀ rà ń pé àwọn wa láti máa dá sí alukunut kódà ìyẹn gan kẹsẹ́ pé wọ́n máa ń ké jẹ́jẹ́ ààrí ẹ̀rí kankan tó sọ pé wọ́n máa ké kùnútù jẹ́jẹ́ gbogbo ẹ̀rí tá a rí náà ni pé wọ́n máa ké kùnútù sókè àwọn yóò sì máa ṣe àmì gbogbo lẹ́yìn gbogbo oorun ni lẹ́yìn mọ́gírì àti àṣùbáàni lẹ́yìn náà lẹ́yìn àṣùbáàni kan ni àáfàá dẹ́ sàlàyé àáfàá tó sàlàyé nípa wípé wàlà àlà bóyá tí nǹkan bá ń reduce òun làná ìgbà tó bá yá yóò bọ́ sí orí àṣùbá kan ó wà nínú tíra kan mi ò mi ò múrúkọ ìrántí orúkọ tíra yẹn ìkan nínú àwọn àfáà tó wà ní nínú Kaduna lára àfáà yẹn ti wà lọ yẹn nínú tíra yẹn tí máa wọlé ní tí máa wo tíra yẹn ọkùn orúkọ tíra yẹn dáadáa in a gbogbo àwọn àfáà àlè súnà wal ni wọ́n lọ lórí tẹ́ pé bóyá lọ́àrẹ̀ tó àfáà ṣe nígbẹ̀yẹ pé nǹkan yẹn ń parí lọ sí ìyẹn wọ́n ń rì bí ìṣẹ̀ títí tó fi wá dé báyìí kéèyàn wọ́n má súbà tó gbọ́ àsùbà gbogbo àwọn àfáà náà gbà ìpè bídà ni àtìrẹ́ yìí nọ́ọ̀sì kankan nọ́ọ̀sì táwọn farati tán fi mú wọn nọ́ọ̀sì tó lẹ́ni wallahu alam yóò mọ̀ bóyá mo dáhùn ìbéèrè yìí tí mo dáhùn ìbéèrè wọn ok <laughs> wa alaikum salam Thank you. ṣé ẹ̀rẹ́ lè kí wíṣì lásìkò ẹ̀ tẹ́lẹ̀ kí ìkẹ́ ẹ sọ́lẹ̀ ẹ̀fẹ̀sì ẹ wílẹ̀ ẹ̀fẹ̀sì náà bí ó kú bí minutes bí àtúndì ló ti jáde ẹ̀yẹn wá jí gbà ok wítìrì èyàn lè kíra ìyẹn ni pé ó tó ó lè kíra kẹyọ kan tó bá máa ń pẹ́ tó bá ní kó kíra kà mọ́kànlá tó máa kí àsìkò lọ ó lè kan ó lè kí rẹ́ta ó lè kí márùn ó dìpẹ́ndì bálámọ̀dé bá ṣe rí so ibu bí o pẹ́ kó tó jí yan tí meji, ń kí méjì méjì méjì ó lè kí méjì ní ẹ̀ márùn kó wá gbogbo wa je, mọ́kànlá ó wá pẹ́ kó tó jí ó kó tó jí tó bá ní kó kí mẹ́ta àbí márùn alùpàjì jáde ó lè kí ẹyọ kan péré tí ìfihàrà. fẹ́ sí fẹ́ ọmọbìnrin yẹn tí yóò máa fi sínú àdúrà ìsì àárọ̀ ni àbí yóò kàn ṣe ní general ọmọbìnrin yẹn ni ọmọbìnrin ni ó fẹ́ fẹ́yàwó ọkọ ìyàwó yẹn wá ń jẹ́ fùlànà àbí kò sí fùlànà aha fùlànà tù yóò máa tí wọ́n fi ní sí ara rẹ̀ pé fùlànà tó fẹ́ fẹ́ yóò tó rí bá wà ń bẹ̀ kọ́lọ̀ yóò ṣe é ṣe fún tí ò bá yìí tó rí mẹ́ kọ́lọ̀ gbé kúrò fún wàláhàlá bẹ́ẹ̀ náà business ó fẹ́ máa ta specific something tó business pẹ̀lú báwọn ìlú àti ìlú ètò táwọn ẹgbẹ́ kalẹ̀ ní ìsìn nípa pé tí àwọn abẹ́ sí ìyàwó yóò lọ jẹ wọ́n lọ sí ìyẹ̀jẹ̀ wá yóò lọ sí ìwọ̀n bára wọn àdúgbò bára wọn pẹ̀lú àdúrà yìí tí mo ti wọlé lọ́kọ́ àfihàn kan pé ìmọ̀ lọ ilé ẹ̀jẹ̀ mi wípé mo gba àtìkálẹ́ mi dáradára yìí àníyàn rẹ̀. pé tó bá ti ti àdúrà yìí hmm. ìyẹ̀yẹ̀ wo ti wà nù rẹ̀ pé tó bá gbé orin ni tó bá gbé yẹ̀yẹ̀ orin yóò kọ́ lura wọn ni tó wàá tóri ni wọn ti wọn pẹ̀lú báwọn ni a jẹ́ ṣe àdúrà ó ṣe àdúrà yìí ṣe ìgbó ó dẹ̀ wà nù àdúrà yìí pé torí bá wà ń bẹ tí bá ń bẹ ṣùgbọ́n tó bá ṣàdúrà yẹn bóyá nǹkan yẹn kò wá ń bẹ lò pé kò lédi pé àwọn tí wọ́n máa ń sọ pé nísì wọ́n ní eh, ẹ̀jẹ̀ àwọn ẹsẹ̀ kan yìí káwọn èèyàn mọ́ bímọ tí ó jẹ́ ẹsẹ̀ wípé àwọn ti gbọ́ lẹ́nu àfáà túnà pé ẹni tó bá ti ṣe àdúrà ẹsẹ̀ àárọ̀ nígbà tó ti wà ní àdúrà pé torí bá wà ń bẹ̀ kò sì ṣe tí orí ò bá sí ń bẹ̀ kọ́ lọ́hún yẹ̀ ipe yíyí ẹ̀jẹ̀ yẹn gan wò pé sẹ́jẹ̀ ó bára mu tí wọ́n fi bss àbí tí wọ́n fi bss tó fi wà nù àdúrà ìṣe àpé bóòlù yẹn ti fẹ́ ṣe ìsọba yẹn gbogbo àwọn àfáà súnà ètí wọ́n sọ ní pé kò ká lọ sí ká lọ yẹ ẹ̀jẹ̀ gbogbo àwọn wọ́n sọ ní pé kò sábúrú bẹ̀ bọ́ọ̀tì téèyàn bá ní ìmọ̀ ẹ̀ òun tó ń tó ń bá ti ṣe istikhara ó ti gbé kó kú sábúrú bẹ̀ àmá àwọn àfà kò sáfà súnà kan tó sọ wípé kéèyàn má lọ ṣe tẹ́sì gbogbo àwọn ibùdó bá síbò sí gbogbo àwọn àfà gbogbo náà sọ wípé à ká lọ ṣe díṣẹ̀ genotype yẹn láti máa àkíní but àwọn àfà máa sọ wípé ẹni bá wá ní ìmánì débi wípé òun ní tòun o tó ń bá ti ṣe istikhara yẹn òun ní ṣe tẹ́sì kankan mọ́ tó eléyìí fún ọkùn àmọ́ kò sábò nílẹ̀ ká má lọ lórí pé bóyá kó má lọ ṣe tẹ́sì yẹn gbọ́n àpá àfihàn tán sọ náà ní pé kéèyàn lọ ṣe àtẹ́sì yẹn wallahu alam ọlọ́run kó kó ṣe dáadáa fa problem díẹ̀díẹ̀ but lọ́dọ̀ ti tiwa ó problem bóyá problem táwọn ń problem bóyá oore gan ni fún wa wa ta'ala ọlọ́ọ̀bá ní mọ̀jú wa lọ èyàn ṣe istikhara níbi ó wá ń ṣe nǹkan kan bóyá gbà tí ń ṣe nǹkan kan on the process àjálù wá ṣẹlẹ̀ sí business yẹ àbí nǹkan kan ṣẹlẹ̀ sí àbúyàwó náà ló gbé ó wá ní problem díẹ̀ lórí ìyàwó yẹn tó kọ́ mọ́ wọ́n ti bóyá istikhara ń gbà bóyá problem tó rí yẹn ọlọ́run ló mọ nǹkan tó fi ṣe wàlà àlà ọlọ́run fi gba burúkú kúrò fún mi ọlọ́run fi ṣe kélé kan ní ọlọ́run subahana gbogbo tó bá ṣàṣẹlẹ̀ sí níwọ̀n àgbà tó bá ti ṣe nǹkan tó fi dáwọ́lé ó gbà yìí pé èyí tó dáa jù fóun náà bóyá tí bá ṣe léyìn problem díẹ̀ díẹ̀ tó rọra rí mẹ́ẹ̀ bóyá tó bá jẹ́ míì ni problem ńlá kan